lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. tún kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wa ṣé dáadáa lẹ jí gẹ́gẹ́ báwa náà ṣe jí lápá bí. a ò jí ire bí. ọjọ́ tuntun tún rèé ọ̀yẹ̀ tuntun òun ló tún là yìí tí fi jẹ́ pé ń gbogbo gbà eléyìí tí ọ̀yẹ̀ tuntun tí ojúmọ́ tuntun tó bá ti mọ́ ó tún fún kálukú wa nírètí ògo ni apá abo láti ṣubú apá abo lomi ti pọ̀jọ́ kà lọ àǹfààní ọ̀tún míì tún rèé fọ́mọ elépo wa láti tútú gu ẹ̀fọ́ ká tún sọ́bà ń tẹ́ lákọ̀tún ká sì lè gúnlẹ̀ sébùté ògo ètí ọba ń lé ọba lókòrè fresh one no oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbà èdè èdè tó ń bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. màláìkà tó bá mi ṣiṣẹ́ pọ̀ láàárọ̀ yìí bí mo ṣe jí látòjú oorun igbó ọba ló gbé mi wọ̀ mo ní kí la wá ṣe nínú igbó ó ní òun fẹ́ fi igi kan hàn mí nì ǹjẹ́ kí lorúkọ igi ọ̀hún ó ní igi kan tí ò gbọ́dọ̀ má hù láyé gbogbo ènìyàn pátá kí lorúkọ igi ó ní igi àlàáfíà ojoojúmọ́ lẹ̀dá ń sáré owó bá a bá ti jí a máa sáré lọ sọ́tún sósì ká lè rówó ná ojoojúmọ́ lẹ̀dá ń ohun tí yóò jẹ àti tó fẹ́ jẹ ẹ̀dá àti àtúbọ̀tán ayé ṣùgbọ́n bí kò bá sí àlàáfíà èèyàn á lówó owó ò ní nítumọ̀ wọ́n á gbóúnjẹ síwájú èèyàn á máa jo wọn kì í jẹ nì. igi àlàáfíà yìí ṣe pàtàkì igi àlàáfíà ìjì ayé ló hù tẹlòmíì àìsàn ló torí tẹlòmíì kodò àwọn ìpèníjà lọ́lọ́kan òjọ̀kan ni ló ti jẹ ìdí igi àlàáfíà ẹlòmíì ló gbé pé ó ti daago jẹ́ ọlọ́run ọba o ìwọ tó ní àlàáfíà lọ́wọ́ wá bá wa gbin igi àlàáfíà sórílẹ̀-èdè yìí láyé ẹnìkọ̀ọ̀kan wa kó o fún wa ní àlàáfíà má fi ìpọ́njú àti àìsàn bá wa jà ẹ káàárọ̀ Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè já bẹ̀rẹ̀ sí ni yóò gírí ẹ̀ fún wọn. ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ ilé mi ti kọ́kọ́ rí kókó kan o tó ń sọ wípé kinní kan ń ṣe níjù wọn ò gbọ́ létílé ó ń ṣe létílé o ara lè mú mọ́ra ni àkọlé yẹrè tó ń sọ wípé lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì òní pátápátá tẹ́gùn daṣọ borí ẹgbẹ́ òṣìṣẹ́ wọn mà ti so ìyanṣẹ́lódì wọn rọ̀ o ẹ gbọ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ti ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni odù ìròyìn kọ́kọ́ gbé pàdé mi rẹ̀rẹ̀ nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí níbi tí iléeṣẹ́ tó wà fún àmọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí ti sọ mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ àti ọ̀nà àbáyọ tí òfin ní máa sí pé àgbò méjì torí bọ koto lọ́dọ̀ ìjọba àtẹgbẹ́ òṣìṣẹ́ ní ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu máa wọ́nà àbáyọ sí i nínú ìwé ìròyìn the punch ló wà. nínú ìwé ìròyìn the punch yẹn náà lélẹ̀ ìwà tó ń sọ wípé kò lórí kò nídìí bí ejò ọ̀ṣun ẹjọ́ kan eléyìí tí rose vivor tó pè lòdì sí jíjáwé olúborí sanwó-olú kò mà lẹ́sẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ eléyìí tó wà fọ́rọ̀ kò tẹ́mi lọ́rùn bí wọ́n ti sọ pé ṣe rí ètò ìdìbò eléyìí tó gbé sanwó wọlé ó kẹsẹ̀ járí ẹ̀ gbọ̀ ò nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí. ọ̀nà àbáyọ sí bí nǹkan ti le nílùú àjọ kan tó ń ṣòdiwọ̀n bí nǹkan ṣe ń lọ fohùn síta wọ́n ní owó oúnjẹ ọmọ tó ń gara garagara lọ́jà kí ló dé tó fi dà bẹ́ẹ̀ bóúnjẹ bá sì kúrò nínú ìṣẹ́ wọ́n ní ìṣẹ́ bùṣe ìṣẹ́ la rí oògùn fẹ́ wùyà a máa fa ìpọ́njú ó ń bọ̀ rẹ̀rẹ̀ nínú ìwé ìròyìn the punch. ní ìwé ìròyìn the punch yẹn náà lélẹ́yìí wà tó ń sọ wípé a kì í kéré inú bíbì ìjà lálẹ́ májà o ìjọba ìpínlẹ̀ Èkó wọn mà ti lé àwọn kan ṣìyàṣìyà nígbà tí wọ́n fi ojú àwọn kan eléyìí tí wọ́n fi kélé òfin gbé wọn ìyá àwọn olókoòwò eléyìí tí wọ́n ń ṣe kátàkárà láwọn ojú pópó láwọn ojú ọ̀nà márosẹ̀ lágbègbè Òṣòdì àtàwọn bòmíì Punch ni mo ti rí i nínú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí ní àkòrí ìròyìn míì gàdàgbà tí ń sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe máa dáa tó máa tùbà tí yóò tùṣẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀nà wo ló yẹ kíjọba àpapọ̀ gbé gbà inú odò wo làádọ́rùn rá sí iléeṣẹ́ tó wà fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ sọ̀rọ̀ sókè wípé ètò ìṣàkóso aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ti ń wá gbogbo ọ̀nà láti fa àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ mọ́ra látilẹ̀ òkèèrè kíṣẹ́ lè wà fáwọn ọ̀dọ́ tòrówọ́ tó dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ ó wà nínú ìwé ìròyìn the punch. ìwé ìròyìn the punch yẹn náà lélẹ́yìí tó ń sọ wípé abarapá ti gbogbo ayé òkùnrùn tààrà ẹ̀ nìkan o ìwé ìròyìn punch yẹn rèé tó ń sọ wípé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ abia ìṣe ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sọ̀dímùkẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn bó ṣe fìdí jíjáwé olúborí kálu múlẹ̀ nígbà tí wọ́n da àwọn ẹjọ́ kan nù bí omi ìṣánwó o látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú pdp àtẹgbẹ́ òṣèlú labour punch ló wà ìwé ìròyìn punch yẹn náà òun lèmi tún ti rí àkórí eléyìí o bí mo ṣe ń ṣí láwẹ́láwẹ́ tó ń sọ wípé bọ́mọdé bá lọ́gbọ̀n ó yẹ kó fi ta àgbà lọ́rẹ ni o wọ̀nyí ni bí a ṣe lè fi òpin sí ìpèníjà tó ń kojú ètò ààbò lẹ́kùn ìlà oòrùn gúúsù àwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ aṣojú kan òun ni wọ́n wí bẹ́ẹ̀ eléyìí àtàwọn míì òun la kó wá láàárọ̀ yìí ó yẹ máa bọ̀ lójú òpó Facebook wa yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta òun lẹ máa ṣáàṣì fún ẹ láìkí péjì yẹn kẹ ẹ fọ́lù ẹ kẹ ẹ já síbí kẹ ẹ máa wá ketekete bẹ́ẹ̀ ṣe wò wá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ máa bá wa ṣí ẹ̀ fáwọn èèyàn kó lè délé kódókò kí wọ́n lè mọ̀ ibi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè yìí à ń padà bọ̀. àgbà ilé iṣẹ́ méjì rẹ o tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan kalẹ̀ láti ṣe gbogbo wa láǹfààní ilé iṣẹ́ first january agro investment limited pẹ̀lú àtìlẹ́yìn àgbáríjọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tá a mọ̀ sí fifteen farmers association ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan léléyìí tí yóò ṣe àyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti di àgbẹ̀ olóhùn ọ̀sìn tàbí olóhùn ọ̀gbìn tí yóò máa pawó lọ́pọ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ àgbẹ̀ yóò ti máa kọ́ wa ní láti di olówó nípasẹ̀ iṣẹ́ àgbẹ̀ ẹ wá gbọ́ o ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí àwọn ọ̀nà tí owó pamọ́ sí nídìí iṣẹ́ àgbẹ̀ náà máa ṣí sílẹ̀ fún mi àti yín ní pẹrẹwu ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá november eighteen ni ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé o bẹ̀rẹ̀ láago building ìbídùn house mo junction abiolawe abeokuta fún ìbéèrè zero nine one six four eight four seven two two nine ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ìdánilẹ́kọ̀ọ́ yìí o ewì alákẹ́ ìkóró ti rọ́mọ oyè olúwo ìkóró olóyè ọ̀rá àlàní bá ń kọ́lé ra pẹ̀nà ẹ̀gbà tọ́sí lẹ́yìn ìdòsùnmù tí ìtòkú ti lọ. ewì ó ṣílẹ̀. apẹ̀nà ẹ̀gbà ìkẹrin tún ti jẹyọ. ẹ̀yin adelé ọba àgùrà eighteenth november re a máa fa pẹ̀nà suwara àlàní ọláyíwọlá bá ń kọ́lé katapila jẹ́ olówodù ewì olúbara bẹ́ẹ̀ bá fò ẹ̀yà bà ipò oyè kò ń ṣòfò. dèdè lọ́balọ́ba lágbègbè ẹ̀gbà ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin babalájẹ́ dédé oníṣòwò dédé ẹgbàmọ́ oníṣàbí agbóhùngbàkàlà nílé lóko àti lókè òkun kápẹ́jú pẹ́sẹ̀ láago mẹ́wàá àárọ̀ sáàfin ké abẹ́òkúta níjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí eighteen november alákẹ́gbà ọba adédọ̀tun arẹ̀mú gbádébọ̀ òkú kẹ́nu kẹrin kẹrẹwù jígí alábàjá sẹ̀gí máa fa pé nà kẹrin jẹ nílẹ̀ ẹ̀gbà. soa bankole dà pé nà. ìmọ̀ràn lọ́lọ́mọ oyè gbẹ̀ngbà rẹ̀ àti ìkòròǹfòyè apẹ̀nà ẹ̀gbà ṣe látọjọ́ pípẹ́ o. gbajúmọ̀ ọkọ ibà ó bá ti rògo ibà eh, eh. ti rògo lọ́wọ́ ẹ̀túmọ̀ oògùn ibà abarajì pépé. ó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá eh. ẹ gúnlẹ̀. ojúlówó oògùn ibà ẹ̀túmọ̀ ní kòló dáradá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà ó bá ti rọgọ eh, eh. ibà ti rọgọ lọ́wọ́ ezuma oògùn ibà òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Shagon shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Shagon tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́ òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa. oga polo you sabi your ogbonge university Where my son fit go to fulfill in career goals. my friend no worry yourself i don't carry my children go thomas adewumi university for quality career and entrepreneurial skills development with just 140 marks in jamb you fit study nursing accounting engineering public health criminology mass communication and other courses at thomas adewumi university Oku, kwara state for thomas adewumi university students stay equipped with at least two digital skills before graduation school fees now. 300,000 naira and above. You fit also obtain student loan to study. Waiting you to wait for. Carry your children go Thomas Adewumi University today. Register at www.tau.edu.ng or call 0806 262 1572 or 090 539 Thomas Adewumi University. Hard work, diligence, and innovation. bàbá ọ̀rọ̀ omi mímu nílùú wa yìí tójú sọ èèyàn ẹ bá wa bẹ̀ fálọ́wẹ̀. adífáfẹ́ èlò ọmọ atukọ̀ lọ́kọ̀ ọmọ agbẹ́rìbẹ̀tẹ̀ lérè rékété ó yẹ wá gbóhùn tí fa wí ifá ní á lọ pa kọ́ṣẹ́mọṣẹ́ professional to the core láti bá wa gbẹ́ borehole tí yóò sunmi mímu apòǹgbẹ onyx geoservices la kọ́ṣẹ́mọṣẹ́ tí gbogbo òòlù ń wárí fún tí a bá ń sọ nípa professionalism experience àti advanced precision technology onyx geoservices ò lẹ́lẹ́gbẹ́ ẹ jẹ́ á lọ tètè kàn sí wọn báyìí nítorí wọ́n ń ṣe onyx end of the year promo lọ́wọ́ níbi tá ó ti jàǹfààní ẹ̀dínwó aláìlẹ́gbẹ́ lórí survey àti borehole gbígbẹ́ survey ni ó ṣàtọ́nà ibi tó mi gidi wà lórí ilẹ̀ kò sí bó ṣe lè rí onyx geoservices á kan mi gidi ẹ má jà á fò ní dọ́là Ọlá Onyx Geoservices wà ní twenty six Old Owode Road Oníkólóbó Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three thirty first December twenty twenty three Yoke Mail Onyx Geoservices water is life ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́. ojú la ti ń mọ epo ẹ̀kẹ́ la ti ń mọ yọ̀ ikùn la ti ń mọ ayan ayò bọ̀ọ̀lì tí ó bá yóni ojú la mọ̀ bẹ̀ǹbẹ́ ò ní ṣìwé agogo ò ní ṣìṣọ́ àfẹ́mọ̀ ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí la fẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ o tó ń sọ wípé ọ̀nà sùúrù kò ṣeé yàn nípọ̀sí béèyàn ò gbàbẹ̀ lọ yóò gbàbẹ̀ bọ̀ o ẹgbẹ́ òṣìṣẹ́ wọn mà ti so ìyanṣẹ́lódì wọn rọ̀ o nígbà tí àwọn ìkànnì kan àwọn alẹ́nulọ́rọ̀ kan tí wọ́n ń sọ̀rọ̀ kò bákùn pé sí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc àti tuco àríkà wípé ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nsc àtẹgbẹ́ òṣìṣẹ́ tuc lálẹ́ ọjọ́rú àná òun ni wọ́n máa ti ṣe gààyà lẹ́nu ìyanṣẹ́lódì alágbára eléyìí tó lọ jákèjádò orílẹ̀-èdè yìí látàrí ìkọlù àti ìṣeníṣekúṣe sí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ NSC Joe Ajero wọ́n ní àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà òun ni wọ́n jẹ́ kó dímọ̀ yìí pé sísun ìyanṣẹ́lódì wọn rọ̀ òun ló jẹyọ ò lẹ́yìn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nuhu Ribadu wọ́n wá ní àwọn alẹ́nulọ́rọ̀ lára èyí tá a ti rí àwọn ìkànnì kan lẹ́ka aládàáni òun ló jẹ́ pé wọ́n máa ń sọ̀rọ̀ o sí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc àti tuc lórí ìyanṣẹ́lódì eléyìí tó jẹ́ pé wọ́n kan ságbami rẹ̀ nígbà tí wọ́n ń sọ wípé àkókò eléyìí tí wọ́n kan ságbami ìyanṣẹ́lódì yìí òun ló jẹ́ àkókò tó dàbíi pé kò fẹ́ tọ̀nà tó wọ́n wá ní lára àwọn alẹ́nulọ́rọ̀ òun òun láti rí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ yìí yóò mú ìdíwọ́ bá àfojúsùn ìjọba àpapọ̀ ilẹ̀ wa ìyẹn àfojúsùn tó ní ṣe pẹ̀lú ètò ìpawówọlé eléyìí tó gbé búgẹ́búgẹ́ nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ ìgbìmọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣìṣẹ́ nsc àti tuc òun ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé ní báyìí àwọn so ìyanṣẹ́lódì rọ̀ látàrí ìfọkàntán eléyìí tí àwọn ní nínú olùdámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ wa nuhu ribadu eléyìí tó ti ṣe ìlérí fún àwọn àwọn sì ti rí i pé gbogbo nǹkan tó ń jáde lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ pé bí yóò ṣèlú kankan oorun níbẹ̀ ìwé ìròyìn punch ní kẹtìkà kúlẹ̀kúlẹ̀. inú ifá ni fárótìmí ti wá inú ifá náà ni wọ́n ti mú fákẹ́yẹ jáde ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ náà ló tún wà lọ́dọ̀ mi ń bí tó sì ní ṣe pẹ̀lú ibi tó fi padà fi àdàgbà ẹ̀rọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ ń bẹ̀ wípé ìyanṣẹ́lódì tí wọ́n gbé ìgbésẹ̀ àbí ìfẹ̀hónúhàn tí wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Imo kó má fẹ́ ní ṣe pẹ̀lọ́rọ̀ òṣèlú olórí ẹgbẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀ sókè lásìkò tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn wípé ìfẹ̀hónúhàn tí wọ́n pète rẹ̀ sí ìpínlẹ̀ Imo lówèrè tí ń ṣe olúùlú ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún yìí kò sí ète ọ̀rọ̀ òṣèlú kankan nínú ẹ̀ pínpín torí eléyìí ni ó máa fẹ́ jẹ́ bí ìpele míì ìyanṣẹ́lódì tó ti ń wáyè láti oṣù karùn-ún ọdún yìí èyí tó sì ní ṣe pẹ̀lú àìsàn àwọn ẹ̀tọ́ owó owó oṣù àti owó ọ̀yà fáwọn òṣìṣẹ́ jíjẹ àwọn òṣìṣẹ́ lówó àti àìṣedéédé pẹ̀lú òṣìṣẹ́ ló ń fà á tí ẹgbẹ́ òṣìṣẹ́ bá fi bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti yanṣẹ́lódì ọ̀rọ̀ lórí awuyewuye kan tó ń jẹyọ wípé ẹgbẹ́ òṣìṣẹ́ fẹ́ lo èyí láti fi tọwọ́ bọ àgbékalẹ̀ ọ̀rọ̀ òṣèlú ti wà ńbẹ̀ pàápàá àwọn ìpínlẹ̀ tí ètò ìdìbò ti fẹ́ wáyé kí wọ́n tó yan àwọn gómìnà nínú ètò ìdìbò tó kọjá lọ yìí kò sọ̀rọ̀ òṣèlú nínú ìgbésẹ̀ ìyanṣẹ́lódì tiwa ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn tá a gbé tẹ́lẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ìwé ìròyìn The Punch yẹn náà lélẹ́yìí wà tó ń sọ wípé béègùn ẹ ní bá ń jòrè orí a máa ṣe àtọ́kùn wọn ni àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ o àwọn ni wọ́n ń sọ dímùkẹ̀ nílé ẹ̀kọ́ yunifásitì Bayero eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Kano gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti TUC bí wọ́n ti ṣe so ìyanṣẹ́lódì rọ̀ òun làkọ́lé ìròyìn o níbi tí a ti rí kà wípé àwọn akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ yunifásitì ìyẹn Bayero University ti ìpínlẹ̀ kano lọ́jọ́rú àná òun ni wọ́n mà kán fọ́n láti fi ìdùnnú wọn hàn wọlé látàrí wípé ìpinnu eléyìí ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn nsc àti tuc mú láti so ìyanṣẹ́lódì wọn rọ̀ gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni ìgbìmọ̀ ìṣàkóso eléyìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ náà lọ́jọ́ ìṣẹ́gun òun làwọn yẹn náà ni wọ́n jẹ́ pé ètò ìdánwò fún ti sáà ìkẹ́kọ̀ọ́ twenty twenty two sọdún twenty twenty three wọ́n nìyẹn ó ń lọ lọ́wọ́ o wọ́n ní ìdánwò o ni wọ́n ń ṣe lọ́wọ́ kó tó di pé ìyanṣẹ́lódì alágbára táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà kéde ó lọ ka wọn mọ́ tó sì jẹ́ kí ohun gbogbo kó dúró rigidi lórí ìdánwò tí wọ́n ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n wá ní ní báyìí nígbà tí ròyìn jáde ló ní yàjóyàjó wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà wọ́n ti so ìyanṣẹ́lódì wọn rọ̀ wọ́n ní í ṣe nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ìṣe ló ń dùn ṣẹ̀ṣẹ̀ o nígbà táwọn akọ̀ròyìn tí wọ́n ń bá ọ̀kan lára àwọn ak akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ ó jẹ́ kó ti mọ̀ pé ní kété tí àwọn gbọ́ wípé ìyanṣẹ́lódì ó ti wá sópin ó sì dúró rigidi báyìí náà wọ́n ní ìṣẹ́nú àwọn ń dùn tí fi jẹ́ wípé àwọn ètò ìdánwò táwọn ń ṣe lọ́wọ́ eléyìí tó kọ́kọ́ dúró rigidi onírí báyìí yóò tẹ̀síwájú hmm. padà. ìfà àrédùn gbọ́ hmm. èèyàn rédùn mọ. punch ni mo ti rí i. ìròyìn kan nìyí tí mo ká mọ́nú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ló kọ́ ń kí ifá ọ̀rọ̀ kan ṣáájú wípé àìríṣe ló ń ṣokùnfà àìríjẹ àìríjẹ ní í ṣe onígbọ̀wọ́ fún ìbànújẹ́ ìbànújẹ́ sì rèé ó lè dá ẹ̀mí ẹ̀dá légbodò ló yá mú kí ìpè lọ sọ́dọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu láti gbé ìgbésẹ̀ ní kíá wá wọ́rọ́kọ́ ṣọ̀kọ́ àti wọ́rọ́kọ́ ṣàdá wá àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àjọ kan èyí tó jẹ́ ti àkójọpọ̀ àwọn tó ń wo àwòfín ìròyìn ti pàrókò ọ̀rọ̀ ṣọwọ́ sí aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà àti ètò ìṣàkóso rẹ̀ bọ́lá ahmed tinubu láti wá gbogbo ọ̀nà wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kára ó lè tú gbogbo èèyàn gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ṣe kọminú wípé ibi tọ́rọ̀ dé dúró yìí bá a bá jẹ́ èyí tó yẹ ká já léwé ó ṣeé ṣe kéwé ó má jẹ́ ní tewé bá a bá sì wá èyí tó yẹ ká wà légbò ó ṣeé ṣe kí igi ó má padà fọhùn ní tegbò bẹ́ẹ̀bi tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí dé dúró lọ́wọ́ ara òrọ̀ okùn ara òrọ̀ adìyẹ oríkì àwọn èèyàn kan ó ní ibi tí gbogbo nǹkan ṣe dojúkọ yìí àfi kí ètò ìṣàkóso lára ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kára lè tuni ṣé ẹsẹ̀ tó pọ̀ ni kì í jẹ́ kírìn alákàn yábọ̀ ọ̀rọ̀ ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ṣé bá a bá pẹ́ lórí mi èsìkéèsì a máa bá ní bẹ̀. níṣó. bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọn ní àdẹ̀gbẹ́ àìfọhùn ní mú kí ẹyẹ oko ṣu sí i lọ. epo. ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ níbẹ̀ <laughs> òun ni mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé Tinubu gbọ́dọ̀ jí gìrì ó sì gbọ́dọ̀ ṣohun gbogbo ló ní kọ́mọ́ńkóbò lórí òfin kan eléyìí tó ní salis òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé ògbóná gbòǹgbò amòfin kan eléyìí tó tún jẹ́ wa á ṣàjẹmásẹ́ lẹ́ka ti ìṣirò owó tó tẹ̀dó sílùú New York tí wọ́n porúkọ rẹ̀ ní Owólabí Salis òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ wò sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa wípé wọ́n gbọ́dọ̀ gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó ṣe sàn án lórí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú wa kùsà lórílẹ̀‐èdè yìí ó jẹ́ kó dìmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà òun ló jẹ́ pé òun ni wọn kì í ṣe pé bóyá wọn ò mọ àwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n ń wakùsà lọ́nà tí ò bófin mu tí wọ́n sì ń ja orílẹ̀-èdè yìí lólè ní pàtàkì jùlọ àwọn tí wọ́n wá láti òkè òkun eléyìí tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ní ìfẹ̀gbẹ́ǹkẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ọ̀bọ̀jáwùrà kan lórílẹ̀-èdè yìí tó sì wá jẹ́ pé ó ń kó ipa tó jọjú nínú ìpèníjà tó ń kojú ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà àti ìpèníjà tó ń kojú ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nígbà tó wá ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ Salis jẹ́ kó di mímọ̀ wípé òfin kan eléyìí tó jẹ́ pé ó wà ńlẹ̀ ó yẹ kó wà ńlẹ̀ sẹpẹ́sẹpẹ́ o tó jẹ́ pé àbá rẹ̀ ó ti ń wá lónìrànràn ìyẹn òfin eléyìí tó ní ṣe pẹ̀lú ìwakùsà wọn ni bẹ́ẹ̀ ò bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó tùlùtùlù òun lórílẹ̀‐èdè nàìjíríà ń pàdánù àwọn owó tó ń lọ bíi bílíọ̀nù dọ́là ó nílẹ̀ nàìjíríà ó ló ń pàdánù látàrí àìdágunlá àbí kí látàrí dídágunlá àbí àìkáràmásìkí mọ́ ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìwakùsà tó sì jó rẹ́súrẹ́sù ìdí nìyí o tó fi jẹ́ pé ìṣàkóso tí aláṣẹ ilẹ̀ wa bọ́lá tinubu tó léwájú fún fi gbọ́dọ̀ ṣohun gbogbo lóní kọ́mọ́kóbó láì fi ọ̀rọ̀ falẹ̀ láti rí dájú pé òfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwakùsà ó fẹsẹ̀ dílẹ̀ mú kétọ́ ọrọ̀ ajé ilẹ̀ wa kó lè túbọ̀ rú gọ́gọ́ ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ló wà. ṣé ifá tà lọ́fà ẹni mọ̀fá ò mọ̀fà ẹni sì tún mọ̀fà ò mọ̀fá lókì fún ìròyìn tọwọ́ mi báyìí alákòóso fọ́rọ̀ ìwakùsà náà ni àti irin lórílẹ̀‐èdè yìí sọdí mímọ̀ nígbà tó ń fọwọ́ gbáyà pàpà pé ó dá òun lójú tàdá pé ètò ìṣàkóso tó wà lórí àléfà lọ́wọ́ ti aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ń darí ẹ̀ máa ṣàgbéǹde àwọn ẹ̀ka gbogbo tó ní ṣe pẹ̀lú ìwakùsà pàápàá àgbékalẹ̀ kan tí wọ́n pè ní Àjàòkúta State Company tó wà ní ìpínlẹ̀ Kogi ni ò níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé ètò ìṣàkóso aláṣẹ bọ́lá ahmed tinubu máa náwó síbẹ̀ á sì tún jẹ́ orí ọ̀fẹ́ iṣẹ́ fáwọn tí kò tí ì níṣẹ́ torí nípasẹ̀ àgbéǹde iléeṣẹ́ ọ̀hún ó máa jẹ́ kí iṣẹ́ wà rẹpẹtẹ fáwọn èèyàn tí ò níṣẹ́ ó sì tún máa jẹ́ kí ìlọsíwájú wà fúnlẹ̀èdè yìí láti ṣàgbéǹde ẹ̀ka ti irin àti ìwakùsà ká lè máa rí owó fi ṣe àwọn nǹkan pàtàkì pàtàkì torí ibi tí òjò èèyàn bá ṣú sí lèèyàn ó na àdó ẹ̀ sí ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ṣé lèmọ́mù tó fẹ́ jẹ́ aláàgbà yóò dá sílẹ̀ yóò lọ ni ẹ jẹ́ ká lọ tààràtà sínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ó níbi tí mo ti rí kà wípé kọ́rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ó mà ti rọ́wọ́ tú àwọn èèyàn kan eléyìí tí wọ́n ń tà tí wọ́n rà láwọn ojú pópó lágbègbè oṣòdì àti àwọn apá abòmíì ò wọ́n gẹ́gẹ́ bí arapa akitiyan tó ń ti fúrádì ìjọba ìpínlẹ̀ èkó láti rí dájú pé gbogbo àwọn ẹ̀gbẹ́ títì gbogbo àwọn ojú pópó ó mọ́ kẹnẹwẹ́ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń tà tí wọ́n rà òun ló jẹ́ pé lọ́jọ́rú àná ìjọba ìpínlẹ̀ èkó jẹ́ kó dímọ̀ pé ní báyìí òun ti lé àwọn èèyàn kan kúrò òun sì ti rọ́wọ́ tó àwọn kan eléyìí tí wọ́n ń tà tí wọ́n rà láwọn ẹ̀gbẹ́ ọ̀nà láwọn ojú pópó lágbègbè oṣòdì sí agége tó fi dé ìjẹjà ìkẹjà àti àwọn apá abòmíì àtẹ̀jáde kan látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba ì ìpínlẹ̀ Èkó tó wà fọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́ọ́nì inú omi lọ́jọ́rú àná ni wọ́n jẹ́ kó ti mọ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó eléyìí tó rí sí bí àyíká wọn bí yóò ṣe rẹwà tó òun ló jẹ́ pé ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń pàtẹ sẹ́gbẹ̀ẹ́ títì òun ló jẹ́ pé ní báyìí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin gbé wọn látàrí pé ṣáájú àkókò yìí òun ni alábòjútó fọ́rọ̀ àyíká ọ̀gbẹ́ni Tòkunbọ̀ ló ti kọ́kọ́ fi ìkéde tó rinlẹ̀ dòdò ló ti fi ṣọwọ́ sí sí gbogbo wọn o ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn ọ̀pọ̀ wọn ìṣe ni wọ́n kọ tí ikún ọ̀pọ̀ wọn ìṣe ni wọ́n ń gbọ́n tínú wọ́n wá ní ní báyìí wọ́n ti fi ọwọ́ ṣìkú òfin gbé àwọn kan o ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìlólútẹ̀ sí. ìròyìn míì nìyí nínú ìwé ìròyìn the punch gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe sọ mímọ̀ wípé ìgbésẹ̀ ti wà báyìí láti pèsè iṣẹ́ fáwọn tí ò níṣẹ́ torí a kì í gbẹ́kẹ̀lé ẹ̀kọ́ ìta ká máa sin ajá nílé a kì í sì gbẹ́kẹ̀lé èrè eléèrè eléèrè ká máa sin àgùntàn lọ́ọ̀dẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà sọ di mímọ̀ wípé òun ṣe tán báyìí láti dojú ìjà kọ ìpèníjà àìsíṣẹ́ tó ń bá èèyàn fínra lórílẹ̀ yìí pàápàá láàrin àwọn ọ̀dọ́ níbi àpérò kan ẹlẹ́ẹ̀karùnlé láàdọ́ta irú rẹ̀ níbẹ̀ ni aláṣẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti sọ ojú abẹ ní kóga o wípé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àìsíṣẹ́ máa dohun ìgbàgbé hmm. torí alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ ìkúrò yéńjọ́chà yẹn ló sọ ìdí mímọ̀ lórúkọ aláṣẹ wípé ìgbésẹ̀ tó lákin ti ń lọ torí ètò ìṣàkóso tó wà lórí àléfà yìí ti ń sa gbogbo ipá gidigidi láti wáwọ́ sí àwọn olùdálé iṣẹ́ sílẹ̀ nílẹ̀ òkèèrè pé ẹ máa bọ̀ ẹ wá dá iléeṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yàtọ̀ síyẹn ìjọba àpapọ̀ náà gbé àwọn ìgbésẹ̀ kan káwọn èèyàn orílẹ̀‐èdè yìí lè dá dúró láti mọ́wọ́ lọ sẹ́nu bákan náà ló tún ké sáwọn ọ̀dọ́ pé ẹ̀yin náà ẹ wá yàtọ̀ sí pé ẹ kàwé ẹ tún wá sí ọwọ́ kan tẹ́ ẹ lè máa ṣe kó má kàn jẹ́ pé ẹ kàwé tán ẹ wà lọ jókòó ẹ kàwé gbéra ẹ máa wá iṣẹ́ ajẹ́bí idán àbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà iṣẹ́ ọ́fíìsì iṣẹ́ ọ́fíìsì ẹ jẹ́ kí gbogbo wa náà károra wa lágbára láwọn iṣẹ́ míì tá a lè máa fi pọ̀wọ́dà bómi bá gbóná omi náà lẹ̀rọ ẹ̀ iṣẹ́ ń bọ̀ Èdùmàrè má fìṣẹ́ kún iṣẹ́ fún wa ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ogun ló ṣe é kojú ogun. oògùn la fi ń kojú oògùn. ó yẹ ẹja lọ sójú ọjà. ọ̀fẹ́. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ọmọọba adéolú ọmọkáyọ̀dé à ń wojú ẹ̀ ẹ̀ta gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ àti founder à ń wojú ẹ̀ hope foundation ń kí bàbá wa iChief olóyè suarau ọláyíwọlá alani bankole katapila ẹkùn ọkọ òkè ọmọ ìyá ẹlẹ́ni ọmọ bàbá ẹlẹ́gbà ńlá kú oríire oyè àpènù ẹ̀gbá tí kábíyèsí ọba michael aremu gbadebo cfr aláké tilẹ̀ ẹ̀gbá òkúkẹ́nù kẹrin fẹ́ fi wọ́n jẹ lọ́jọ́ sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2023 november 18 2023 láàfin aláké ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. orúkọ mi ni lua Tóyìn Adégbọlá mo sì ti lé ní àádọ́ta ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀dí abájọ. Monomi plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ Full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń mára dán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus. <laughs> monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wá di oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. monomin plus. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí ọmọọba adéolú ọmọkáyọ̀dé à ń wojú ẹ̀ ẹ̀ta gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú àti founder à ń wojú ẹ̀ hope foundation ń kí bàbá wa high chief olóyè suarau ọláyíwọlá alani bankole caterpillar ẹkùn ọkọ̀ òkè ọmọ ọ̀yá ẹlẹ́ni ọmọ bàbá ẹlẹ́gbà ńlá kú oríire oyè àpènù ẹ̀gbá tí kábíyèsí ọba michael arẹ̀mú gbádébọ̀ cfr aláké tilẹ̀ ẹ̀gbá òkú kẹ́nù kẹrin fẹ́ fi wọ́n jẹ lọ́jọ́ sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2023 november 18 2023 láàfin aláké bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ baba high chief suarau ọláyíwọlá àlàní bankole ìpòrómọkọ ọmọ aládìyẹ ògògò màgà tí ń yé bí awó kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àjẹgbó àjẹtọ́ oyè amórí o olùkíni ọmọọba adéolú ọmọkáyọ̀dé à ń ẹ̀ ẹ̀ta gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú àti founder àwọn ojú ẹ̀ hope foundation ẹ ṣeun o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí emba promo emba promo emba promo sales ó tún yá o láti iléeṣẹ́ tí wọ́n mọ̀ nípa electronics dáadáa ìyẹn mass electronics store ń pe gbogbo olùgbé ìlú abẹ́òkúta àti agbègbè rẹ̀ pàápàá ẹ̀yin oníbàárà láti wá jẹ nínú emba promo sales tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a fifteenth of november títí di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá fifteenth of december tí ìyíkoto àti jẹ ẹ̀bùn ìfa ọdún yóò wáyé lọ́jọ́ náà pẹ̀lú ẹ̀rọ àwọn electronics yìí bíi deep freezer refrigerator air conditioner generator television iron fan ti skyron hisense lg samsung shosi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ̀bùn wà fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ adùn ibẹ̀ ni pé kẹ̀tọ́jú receipt yín o fún ti ìyíkoto níbi tí àwọn oníbàárà wa yóò ti máa jẹ ẹ̀bùn bíi forty inches tv gas cooker standing rechargeable fan iléeṣẹ́ mass electronics store wà ní shop one ṣàpọ̀n àgóòkò junction lálójúkọ bíríìjì tuntun ṣàpọ̀n roundabout abẹ́òkúta ẹ pè zero eight zero three six seven five eight five nine five zero eight zero three six seven five eight five nine five mass electronic store ojúlówó lọ́jà tá ń tà bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú òkín ò máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe ń ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrú kò jẹ́ tèmi. ẹlẹ́rìí dáadáa. láìsí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yìí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbògi tó kápá gbogbo àmì tẹ́ ń rí ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo e lura. kára yín wà ah ò ṣe oríire ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbàrà àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà mígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ̀ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. honourable saka abiodun balógun ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú àti ceo abisac catering and event ń kí ọmọọba adéolú ọmọkáyọ̀dé àwọn ojú ẹ̀ ẹ̀ta gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú kóríire oyè akọgun ajé of ìpòrò kingdom tí wọ́n máa fi wọ́n jẹ nílé ògbóni tìlú ìpòrò lọ́jọ́ friday seventeenth november twenty twenty three láago méjì ọ̀sán tí wọn ó sì gba ìwé ẹ̀rí certificate lọ́wọ́ kábíyèsí olórí gbogbo ọba nílẹ̀ ẹ̀gbá ọba michael aremu gbádébọ̀ aláké tilẹ̀ ẹ̀gbá òkúkẹ́nù kẹrin ọmọ kerewu jígí alábàjá ṣẹ̀gi ọmọ ọba adéolú ọmọ káyọ̀dé à ń wojú ẹ̀ ẹ ti fọmọ kékeré joyè ẹ ó fàgbà lọ àmì oyè àmọ́rí àmì olùkíni honourable saka abiodun balógun ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ jẹ̀bú àti ceo abisac catering and events ẹ ṣeun. à ń tẹ̀síwájú etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn lẹ́ ń gbọ́ lọ́wọ́ fresh láwà one oh seven point nine lábẹ́òkúta bógòǹgò bá ti wà lọ́jà ẹyẹ ńláńlá ní bá a ná tẹ̀síwájú àfẹ́mọ́. ìwé ìròyìn pen pushing tó ń tojú òpó ẹ̀ tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun lèmi ti rí eléyìí o tó ń sọ wípé òun tílẹ̀ bá gbà òun là ń gbìsì o dáníẹ́lì ó máa ń ṣe àfojúsùn ó ti tẹ́ àbádòfin kan o eléyìí tó ń pè fún àyípadà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ti ìpínlẹ̀ Ògùn yípadà sí eléyìí tó jẹ́ pé wọ́n ti ń kọ́ni nípa ìgbòkègbodò ọkọ̀ òfurufú àríkà wípé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn ọ̀túnba gbẹ̀ngà Daniel tó tún jẹ́ aṣòfin àgbà ètòlẹ́ tó ń ṣojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn lábẹ́ àtìbàbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òun ló jẹ́ pé ó ti ṣe agbátẹrù àbádòfin kan o eléyìí tó ń pè fún àyípadà ilé ẹ̀kọ́ ìyẹn ilé ẹ̀kọ́ kọ́lẹ́ẹ̀jì tó jẹ́ ti ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ tìjọba àpapọ̀ tó wà ní ìlara rẹmọ ìpínlẹ̀ ogun wípé kí wọ́n ṣe àyípadà rẹ̀ sí kọ́lẹ́ẹ̀jì ìyẹn ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa máa kọ́ni nípa ìgbòkègbodò ọkọ̀ òfurufú tòun ti mọ̀ ẹ̀rọ ti gbàlódé gẹ́gẹ́ bí aṣèríkà wọn ni àbádòfin náà ó ní wọ́n ti kà ó fún ìgbà kejì nílẹ̀gbọ́n aṣòfin àgbà ilẹ̀ wa tí wọ́n sì ti kà á fún ìgbà kejì lọ́jọ́rú àná àgbà ilẹ̀ wa eléyìí tó rí sí ọ̀rọ̀ àwọn ilé ẹ̀kọ́ láti gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ tó yẹ lè lórí olólùlẹ́gbọ̀n aṣòfin àgbà ilẹ̀ wa aṣòfin àgbà gọ́sùn akpabio òun ló wá ti ṣe ìtọ́ni fún ìgbìmọ̀ tẹ̀ kótó náà láti jábọ̀ fún gbogbo ilé lọ́sẹ̀ mẹ́rin sí àkókò yìí nígbà tó jẹ́ pé ọ̀túnba gbẹ̀ngà daniel lásìkò tó ń léwájú ìjíròrò lórí àbádòfin náà òun ló jẹ́ kó dimọ̀ pé àyípadà ilé ẹ̀kọ́ náà sí eléyìí tó jẹ́ pé wọn yóò ti máa kọ́ni ní ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òfurufú tó ń ti ẹ̀ka náà òun ni wọ́n gbọ́dọ̀ bójú wò òun ni wọ́n sì gbọ́dọ̀ fẹnu kò lé lórí lójú ọ̀nà àti yanjú àwọn ìpèníjà eléyìí tó ń kojú ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ìṣíwò ìwòrìwò ohun abájọwò gígùn lọ́nùgún hmm. pen pushing ló wà. abojú lójọpọ́n tọrọ ilégbèni kàmọ̀dù ní sunkún àìrọ́ọ̀dẹ̀sùn torí olúwa ní kọjú oore sí ni adíá fún èèkàn e, tọ́lọ́wọ́n bá kọjú ti ṣe lóore àájò là ń bá gbélé ayé bóbìnrin ò bá di àjò mẹ́rù lọ́lé ọkọ irú wọn lọ̀rọ̀ wọn ń di kọ̀rọ̀kọ̀rọ̀ lókì fún gómìnà ìpínlẹ̀ Imo gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma sọdúnmọ̀ gbangba lásìkò tó ń kọ ọ̀rọ̀ alápilẹ̀kan sọ̀kan wípé òun gangan ẹni òun yẹ lóyè tí òun sì yáwé olúborí ó ní látìgbà tí òun ti gun àpèrè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Imo òun ò tí ì jẹ́ òṣìṣẹ́ kan lówó pínpín kọ́bọ̀ gbèsè kò sí lọ́rùn òun pé bóyá ẹnikẹ́ni ò gbowó ẹ̀ lásìkò gómìnà sọ èyí lásìkò tó ń gbàlejò ìgbìmọ̀ àwọn àgbààgbà kan ní ìpínlẹ̀ ọ̀hún lólùlù ìpínlẹ̀ Imo Òwèrè níbẹ̀ ló ti sọjú abẹ níkò wípé òun ń san owó oṣù déédéé òun ò sì jẹ́ ẹnikẹ́ni lówó látìgbà tóun ti tẹ́wọ́ gba ètò ìṣàkóso gẹ́gẹ́ bíi gómìnà bóun ò bá tiẹ̀ wá gbìyànjú tó síbẹ̀ òun tiẹ̀ ṣìṣàkitiyan torí ká sọ pé ìdá ọgọ́rùn-ún ni wọ́n gbé kalẹ̀ òun ti mú ìdá méjìdínní ọgọ́rùn-ún kan kúrò tó túmọ̀ sí pé díẹ̀ náà ni ó kù torí òun ṣàkitiyan gan ṣé òde kún òde òkun títí ìmọ̀ òde jọ kò jọ bọ̀rọ̀ adíá fún ìwòrì tí lọ́rin tẹ òde nífà lókì fún ìròyìn yẹn nínú ìwé ìròyìn the punch. ojú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbẹ̀ náà ni mo ṣì wà níbi tí mo ti rí o wípé iṣẹ́ là ń tọ̀ràn ká tó dáràn o àjọ eléyìí tó ń gbógun ti wa ìbàjẹ́ àti ṣòwò ìlú kúmọkùmọ EFCC wọ́n mà kìlọ̀ fún àwọn eléré orí ìtàgé apanilẹ́rìn àwọn onímọ̀nbẹ́mọ̀nbẹ́ tá a mọ̀ sí skíìtì wípé kí wọ́n ṣọ́ra ṣe o látàrí kíni àríkà ń bẹ̀ lóníkúlẹ̀kúlẹ̀ pé àjọ eléyìí tó ń gbógun tiwa ìbàjẹ́ àti ṣòwò ìlú kúmọ́kúmọ́ EFCC òun ló ti ká ìjìyà ìṣẹ́ o fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n ṣeré orí ìtàgé apanilẹ́rìn lórí ayélujára àtàwọn míì eléyìí tí wọ́n wà lórí ayélujára láti yàgò fún àwọn eré eléyìí tó lè fẹ́ tapo sí àlà àjọ náà tàbí máa pè é lórúkọ tó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni nínú àtẹ̀jáde kan látọ̀dọ̀ olórí lẹ́ka tó ń polongo fún àjọ náà Délé Oyèwálé òun lọ sọ pé àtẹ̀jáde náà jẹyọ látàrí fọ́nrán àkáwò kan ìyẹn fídíò eléyìí tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára láti pàṣẹ àwọn onískìtì tí wọ́n pe àkórí rẹ̀ ní àjọ EFCC tòun ti wàhálà láàrin àjọ EFCC àti iléeṣẹ́ ológun EFCC and army wàhálà wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní wọ́n ti wá ń pín káàkiri lórí ayélujára pẹ̀lú àlàyé pé eléyìí ó fẹ́ máa tako sáàlà orúkọ rẹ̀ eléyìí tí àjọ náà tó gbé lọ́wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ wọ́n ní ní báyìí o kò ní sáàyè fẹ́nikẹ́ni láti máa lọ bo orúkọ àjọ efcc àbí àwọn ológun láti máa bà wọ́n lórúkọ jẹ́ wọ́n ní àjọ efcc wọn kì í ṣe ẹni tó kó jìnnìjìnnì bo àwọn èèyàn àbí oníwàhálà kan wọ́n jẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ eléyìí tí wọ́n mọ́ fún tẹ̀dọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe ìwé ìròyìn pen pushing èjì gbẹ̀dẹ̀ gbígbẹ̀ ni ó gbè mí èjì gbẹ̀dẹ̀ gbígbẹ̀ ni ó gbè mí adíá fún ojú oró tí ń lọ rèé kanrinlẹ̀ ọmọ bíbí nísàlẹ̀ odò lókì fún ìròyìn tọ́wọ́ mímbà torí ò sátùpà tó lè mọ́lẹ̀ tó ṣùpá ọ̀rọ̀ ìpè kan èyí tí ẹgbẹ́ òṣèlú labour party pè wípé kí àwọn darapọ̀ àbí ẹgbẹ́ òṣèlú pdp látọ̀dọ̀ adíje sípò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp àtiku abubakar bó ṣe ń wáwọ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú labour party àti ẹgbẹ́ òṣèlú new nigerian people's party láti jọ kórìn papọ̀ dàrẹ̀pọ̀ torí pé igi ọ̀gẹ̀dẹ̀ kì í nìkan dúró ọ̀pọ̀ igi ló parapọ̀ tó di igbó ọ̀pọ̀ ìtí ló parapọ̀ tó di ijù èyí ni ẹgbẹ́ òṣèlú Labour Party rí gẹ́gẹ́ bí èròǹgbà tó dára gẹ́gẹ́ bí ìpè kan èyí tí Àtìkù pè pé ẹ máa bọ̀ kájọ pa ohun pọ̀ torí àìrìnpọ̀ ejò ló ń fìyà jẹ ọmọ ká nínú èyí tí ẹgbẹ́ méjèèjì ti ń wo sàkún rẹ̀ ṣáájú ní báyìí ẹgbẹ́ òṣèlú Labour Party ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìpè tó dára tó sì tiẹ̀ nítumọ̀ wípé kí wọ́n jọ kórìn papọ̀ dànìpọ̀ lèyí tí ẹgbẹ́ òṣèlú PDP àti adíje rẹ̀ Àtíkù Abubakar sọ wọ́n ní irú àbá bẹ́ẹ̀ àbá tó dáa ni o àmọ́ gbogbo èèyàn kọ́ ló lè ronú bákan náà torí pé ibi nípa ni bákan náà ọ̀rọ̀ kì í dunni bákan náà ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party sọ ní tirẹ̀ pé bí òun ò bá darapọ̀ táwọn jọ máa kóra pọ̀ sọ́nà kan lórí ọ̀rọ̀ tí Àtíkù ń sọ èyí lè ṣeé ṣe bí Àtíkù bá ti gbà láti ti ọmọ oyè ẹgbẹ́ náà Rabiu Kwankwaso lẹ́yìn kí Àtíkù sọ pé òun ò tún ń ṣe nǹkan kan mọ́ kókó gbà pé Kwankwaso òun ni wọn ó jọ dúró tì tí gbogbo wọn á jọ fọwọ́sowọ́pọ̀ láti tì lọ sókè àmọ́ bó bá jẹ́ pé Àtíkù òun náà yóò tún máa jáde pé òun lòún fẹ́ wà ńbẹ̀ ibo ni kí Kwankwaso wá wà bí ò bá sì ṣe akíkanjú kò lè ṣe akíkanra ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. ṣé wọn ò wọ kágbó ẹ̀yìn rẹ̀ òun ló máa fi làgbẹ́ hmm. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ níbẹ̀ ni mo wà tó ń sọ wípé wọ̀nyí ni bí a ṣe lè fi òpin sí ìpèníjà tó ń kojú ètò ààbò lẹ́kùn ìlà oòrùn gúúsù ilé ìgbìmọ̀ aṣojú òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé ìgbákejì olólẹ́gbọ̀n aṣojú ńlẹ̀ wa Benjamin Kalu òun ló ti pè fún ìgbáyégbádùn eléyìí tó pinmirin fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ètò ìgbé agbára wọ̀ ní pàtàkì jùlọ fáwọn èèyàn lẹ́kùnlẹ̀ òrùn gúúsù ilẹ̀ wa lójú ọ̀nà àti mú òpin ayérayé dé bá ìpèníjà tó ń kojú ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àwọn ìgbésẹ̀ yìí òun ló jẹ́ àwọn ọ̀nà kan gbòógì o eléyìí tá a lè lò láti fi yanjú ìpèníjà tó ń kojú ètò ààbò torí ta bá wo àwọn nǹkan wọn ni eléyìí tó ń fi ètò ààbò ilẹ̀ wa tó ń fi síbí fi sọ̀hún bẹ́ẹ̀ bá yẹ̀ wò dáadáa àwọn ọ̀dọ́ òun lẹ́ máa bá ń bẹ̀ ṣùgbọ́n ọ̀dọ́ tó bá ti níṣẹ́ lọ́wọ́ ọ̀dọ́ tó bá ti ní nǹkan tó ń ṣe ẹ rí i pé àwọn bí ìwà ọ̀daràn àwọn bíi pé ká dá lọ́gbọ́lọ́gbọ́ sílẹ̀ ká dá yanpọ̀yanrìn sílẹ̀ yóò rùn sírú ẹni bẹ́ẹ̀ torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun ní ń di kọ́ńkọ́sọ̀ baálé ilé tó pẹ́ ń lé ní bá wọn pín epo Vanguard ló wà. wọ́n lu gángan wọ̀lú wọ́n tún pàró lẹ́kún ọ̀rẹ́ ni àbọ̀tá já sáré dojú ọjà tóbi òbí ọ̀rà fúyọ́yá òbídà jẹ́ kó yàn. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí aṣíwájú tóbi ọba bí gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú àti ceo obatop properties limited àti aṣíwájú ọ̀kọlọmọ of oru ìjẹ̀bú kingdom ń kí ọmọọba adéolú ọmọkáyọ̀dé à ń wojú ẹ̀ ẹ̀ta gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú kú oríire oyè akọgun ajé of ìpòrò kingdom tí wọ́n máa fi wọ́n jẹ nílé ògbóni tìlú ìpòrò lọ́jọ́ friday seventeenth november twenty twenty three bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán tí wọ́n ó sì gba ìwé ẹ̀rí certificate látọwọ́ kábíyèsí olórí gbogbo ọba nílẹ̀ ẹ̀gbá ọba michael aremu gbadebo aláké tilẹ̀ ẹ̀gbá òkúkẹ́nù kẹrin ọmọ kerewu jígí alábàjá sẹ̀gi ọmọọba adéolú ọmọkáyọ̀dé à ń wojú ẹ̀ ẹ ti fọmọ kékeré joyè ẹ ó fàgbà lọ oyè àmọ́rí o àmì olùkíni aṣíwájú tóbi ọba bí gíwá ẹgbẹ́ ọbanẹ́yẹ aṣíwájú ọkùnrin akilẹ̀ ìjẹ̀bú tí wọ́n tún jẹ́ ceo obatop properties limited àti aṣíwájú ọ̀kanlọ́mọ of oru ìjẹ̀bú kingdom ẹ ṣeun. all gathered to witness the joining of all thirty-two of We are all gathered here today to witness the joining of all 32 of you in blissful matrimony to Glow Fi and Router. Do you, Wi-Fi enabled devices, take this Glow Fi and Router as your lawful data plug? Yes, we do! You, Glow fi and Router promise to be there in good times and in Sakpa. Yes, we do. Now you may stay connected. Enjoy a connected life with Glow fi and Router. Get 60 gigabytes data bonus when you buy a Glow fi and 180 gigabytes data bonus when you buy a Glow Router and connect up to 32 Wi-Fi enabled devices. Available at Glow World shops nationwide. Glow Unlimited. ọ̀rẹ́ mi wọ́n tún ti gbé wá òde o. èwo ló tún gbé wá báyìí lọ́tẹ̀ yìí. ẹja tútù ṣọkọyọkọtọ lọ gbé wá kí n wá rọra sélò mọ́ iyò kí n wá. wá kẹ́ni. olóhùn ní dán fún gbé ẹ lọ. bó ah! mo ti lè rẹja àrọ̀ tó tóbi dáadáa o. ẹja tútù ṣọkọyọkọtọ mi ò ní jẹun tí ó dá. <laughs> aṣọ òtí ẹ̀ sí gbòòrò rárá. ìwọ bá yìí tí ra ẹja àrọ̀ ní farm shop tó wà lómìdá. ó yìí tí ra ẹja àrọ̀. bẹ́ẹ̀ ni torí farm shop omidá gangan náà ti ń ta àwọn ẹja àrọ̀ tó make sense. àwọn ẹja àrọ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tó tóbi bọ̀kwàbọ̀kwà. pẹ̀lú àwọn ẹja ọ̀sán ńláńlá. tá a máa ṣojú ẹ̀ kámikámikámi. ó ti sùn. oorun kẹ. ó ti yẹ. bí wọ́n ti wá ń ta àwọn ẹja àrọ̀ tó jẹ́ tútù. náà lọ tún ta àwọn ayangbẹ́ ẹja àrọ̀. owó tí ò gara rárá. bí wọ́n ti ń ta lónírẹ́jẹ. náà lọ tún ta lọ́pọ̀ yanturu fáwọn alára tún ta. àwọn oní joint àwọn hòtẹ́ẹ̀lì àtàwọn ẹni tó bá fẹ́ fi ṣènáwó. bẹ́ẹ̀ farm shop fún mi jọ̀ọ́jọ́. farm shop wà lẹ́gbẹ̀ẹ́ ààfin ọba olúbàrà omidan lábẹ́òkúta bẹ́ẹ̀ ló sì ti ń ta oúnjẹ ẹja lóríṣiríṣi lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní road two kéńtà olókùúta lábẹ́òkúta zero eight zero three four seven three one zero five one. àgbà ilé iṣẹ́ méjì rẹ o tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan kalẹ̀ láti ṣe gbogbo wa láǹfààní ilé iṣẹ́ first january agro investment limited pẹ̀lú àtìlẹ́yìn àgbáríjọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tá a mọ̀ sí fifteen farmers association ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan níléyìí tí yóò ṣe àyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti di àgbẹ̀ olóhùn ọ̀sìn tàbí olóhùn ọ̀gbìn tí yóò máa pawó lọ́pọ̀ yanturu láì ṣe wàhálà ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni máa kọ́ wa ní àwọn ọ̀nà tí a ó gbà láti di olówó nípasẹ̀ iṣẹ́ àgbẹ̀ ẹ wá o ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí àwọn ọ̀nà tí owó pamọ́ sí nídìí iṣẹ́ àgbẹ̀ náà máa ṣí sílẹ̀ fún mi àti yín ní pẹrẹwu ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá november eighteen ni ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé o bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ìyẹn ní grand building house mo junction abiolawe abeokuta fún ìbéèrè zero nine one six four eight four seven two two nine ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ìdánilẹ́kọ̀ọ́ yìí o. ẹjúmọ́ ọkọ̀ ibà ó bá ti rògo ibà ti rògo lọ́wọ́ ẹjúmọ́ oògùn ibà abarajì pépé. bó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. ojúlówó oògùn ibà ẹjúmọ́ ní kò lò. àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹ tún máa kọ́kọ́ ibà òun ni ẹ lò ó. ibà tí rògbò. Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é bí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. Ezuma ọkọ̀ ibà Ezuma ọkọ̀ ibà ó bá ti rògbò. ibà ti rògbò lọ́wọ́ Ezuma. a ṣì wà lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko fresh one oh seven point nine fm lábẹ́òkúta ajalo àrùngbè bí òmárà alẹ́ amára oko òun dà. Hmm. ìròyìn mi nìyí tọwọ́ mi tún bà ohun tí pẹ̀lẹ́ ò tán ariwo lásán ò lè tánrú ohun bẹ́ẹ̀ lókì fún ìròyìn tọwọ́ mi bà bí alákòóso fọ́rọ̀ omi àtàwọn nǹkan àlùmọ́nì inú omi lórílẹ̀‐èdè yìí ìyẹn ọ̀jọ̀gbọ́n Joseph Usef ṣe sọ mímọ̀ bó ṣe ń ké sí àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn tọ́rọ̀ kàn níjọba wípé ibi tọ́rọ̀ dé dúró yìí ẹjẹ́ àpètè ọ̀nà tá a fẹ́ gbà láti ṣètò ọ̀gbìn bí ò bá tiẹ̀ sójò ẹjẹ́ á gbé àwọn ọ̀pá gbọ̀ọ̀rọ̀ wọnú àwọn odò ńláńlá ká bẹ̀rẹ̀ sí ní fún omi jáde sínú oko kí oúnjẹ bá a lè pọ̀ yàmùrá torí àtẹ̀jáde látọ̀dọ̀ àjọ tó ń ṣòdiwọ̀n bí nǹkan ṣe ń lọ sí lórílẹ̀‐èdè ìyẹn àjọ NBS sọdúnmọ̀ wípé látìgbà tí ètò ìṣàkóso yìí ti gun orí àléfà ló dàbí ẹni pé nǹkan ń lọ sókè àti pé ìkéde jíjáwọ́ kúrò láàyàn owó ìrànwọ́ orí epo sọ́bsidì látìgbà náà owó oúnjẹ ò mà tiẹ̀ tí ì wálẹ̀ o wọn ní ìdá mẹ́ta ní owó oúnjẹ tó fi lọ sókè sí ṣáájú àsìkò yìí ló lé sí i pẹ̀lú ìdá méjì péré ṣùgbọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti gbéra lọ sókè síbi ìdá mẹ́tàdínlọ́gbọ̀n ó lé díẹ̀ nínú ọgọ́rùn-ún ní nǹkan fi wọ́n sí lọ́jà tó owó oúnjẹ ohun tí ó ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ torí ogun tá a fi ọkọ̀ àti ọ̀fàjà obì lásán náà ló wá padà yanjú ẹ̀ punch ló kọ́ bẹ́ẹ̀. ṣé kọ̀ǹkọ́ jáde lódò ó lára òní òyà kò sẹ́ni lè sọ pé kò rí bí àfẹnibádé sálẹ̀ odò mo wà lójú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti ròyìn ọ̀hún tó ń sọ wípé ilé ẹ̀kọ́ funab wọ́n máa bẹnu àtẹ́lu àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tó ń jáde lórí ìpapòdà ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà o níbi tí a ti rí kà wípé ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ federal university of agriculture abeokuta òun ló máa ti bẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan eléyìí tó ń jáde níbi tí wọ́n ti ń lọ sọ pé akẹ́kọ̀ọ́ kan ó gbẹ́mímì látàrí pé ó jẹ máj májèlé ìyàn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n pè ní ọ̀làdòkun ayọ̀mídé wọn wá ní nínú ìdáhùn sí ìròyìn eléyìí tó jáde náà láójú ọ̀nà àti tan ìmọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí aṣeríkà wọn ni agbẹnusọ fún ilé ẹ̀kọ́ náà ọ̀làsùnkànmí ọ̀làjídé òun ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò mọ nǹkan kan òun nípa ọ̀rọ̀ wípé bóyá akẹ́kọ̀ọ́ náà wípé bóyá ó lọ ra kéèkì kan òun òun ló wá fà á tó fi gbẹ́mìí mì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri wípé kí wọ́n ṣe jẹ́jẹ́jẹ́ ẹ máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ hmm. lórí ìròyìn tó kọ sísọ bó bá dọ̀sán platform hmm. times òun ló wà ibi tá a bá dé ìwọ níjẹ kékeré ìyà kó má bàjẹ́ ńlá ló dífá fún ẹni wọn ni ó lọ zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine. ẹ káàárọ̀. hello ẹ mà káàárọ̀ sà. ní pápá àpáwọ́kọ́ àti ìfèsì. mo máa ké èèyàn tọkùn wa méjèèjì lábọ́ ọlọ́run àlàáfíà ara yóò níbi tí a fẹ́ ní tẹnugbó bí ọwọ́. àṣẹ. orúkọ tèmi ni aláwòye ọ̀pọ̀ láti kówárí àgbẹ̀lọba lórí ìròyìn tẹ kàtọ́ yẹn. Hmm. ẹ ṣe bí wọ́n sọ wípé akẹ́kọ̀ọ́ náà ó jẹ oúnjẹ ni hmm. oríṣiríṣi ọdún tí wọ́n sọ pé ìròyìn èké ni èwo ni a fẹ́ eh, méjèèjì. tí àwọn ah. sọ ni. tí fẹ́ pé àwọn atẹnujẹ kò kó nípa ẹnìkọ̀ọ̀kan wa náà náà ká ṣọ́ra fún àtẹnujẹ hmm. lábẹ́ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà á sì wà bá ẹ ṣe púpọ̀ ó dàbọ̀. ta ló wà ń bẹ́ẹ̀? ẹ ẹ ló ẹ káàárọ̀ sá o. orúkọ yín ibo lẹ ti ń sọ̀rọ̀ ẹ dá sí tò. ẹ ká ṣe kámọ̀ láti ráńdà ni o ìdí mo fẹ́ dá sí níròyìn ẹ̀ bẹ̀ ni pé àdúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn àṣẹ kìíní yẹn níwọ̀nba mọ́ńbé hmm. kò sọ lọ́gbọ́n bí wọ́n sì bá dé ń gbà mí wà á gbọ́dọ̀ àbá nílẹ̀ ló má kó ń fẹ́ lò ṣùgbọ́n ó dá mọ́lẹ̀ ti ta ọmọlúwàbí ti yẹn o kíjọba bá gbé gbèsè gbogbo tó tún yẹ bá dẹrùn fáráàlú tí kò ní sáwùyewuye mọ́ òun nìkan bá gbé gbèsè lórí ẹ pé ẹ̀ṣẹ̀ àti pẹ̀lú ọlọ́run o. Hmm àmì o ẹ ló wẹ káàárọ̀ ta ló tún wà ń bẹ̀ o ó yá ya yìí mọ̀ ó kọ yín ibo lẹ ti ń pè. ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ó. àjèjì mo kí irun tí ó ní kànga táyé tápà lórúkọ mi ọmọ ìyá ẹlẹ́pà níta network láti ìlú abẹ́òkúta adúpẹ́ láwọn òṣìṣẹ́ tí wọ́n ti ẹ̀ padà sí ẹnu iṣẹ́ alihamudulilayi ìgbìmọ̀ fẹ́ rọ ìjọba àpapọ̀ tí wọ́n jọ nítorí ọlọ́run nítorí elédùnmarè nǹkan táwọn ti ṣẹ̀yìn fẹ́ kán ṣe fún ọ ìyọṣọ́ méjì lọ́dún níjẹta sọ àná lásán ó rí nǹkan tó dálẹ̀ o àníru wàhálà nàìjíríà ò ní gbàgbé sí. òde ṣàjẹ́ náà. bí ò bá pọ̀ wọ́n ní kì í tó pín ẹja tún sáré já sí lójú ọjà. òun dà. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká wá rà á lọ́wọ́ yín ẹ pé ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero 0909 513 3528. Bákan náà, ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o ẹ wo bó bá dórí wẹ́lo ńṣe làásìmí agbájá èmi ní olúfẹ́mi oyinẹ̀kan hmm. oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mọ́pá kànga ọ̀rọ̀ máa ṣe létí kànga o hmm. aṣọ ìgbéraga yìí ni bí àwọ̀ erin ṣùgbọ́n kì í pẹ́ fàyà má gbéraga o Mósè fákẹ́yẹ lèmi ń jẹ́ mò ń jèdè bí ẹni jẹdé mo sì tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè ire o. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. one oh seven point nine FM lábẹ́ Olúmọ wọ́n gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú Abẹ́òkúta. ǹjẹ́ mo tún lóore ọ̀fẹ́ àti kí o gbẹ̀yìn ọmọ Nàìjíríà a kú dédé àsìkò yìí a kú kó lè dá tá à ń bá kiri a kú gbìyànjú àdẹ̀kú básìkò yìí ṣe bá dé ìròyìn ayọ̀ <laughs> ìròyìn ayọ̀ ó mo tún gbé wá o ah ihun tí mo gbé wáyé mọ̀ lágbára pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́n tí mo gbé wáyé orúkọ mi ni Mr Michael ẹ wò ṣé ẹ rí tí mo mú wá lẹ́nìí nǹkan tó lágbára tẹ́ ẹ jàǹfààní tó pọ̀ ńbẹ ni gbogbo àwa tá a jẹ́ ọlọ́kadà gbogbo àwa tá a jẹ́ onímọ́rúwá àwa tá a jẹ́ onímọ́tò kódà àwa tá a ń lo jẹnẹrétọ̀ tẹ́lẹ̀ tá a ti pátì torí pé epo wọn ẹ tẹ́tí ẹ gbọ́ ìjẹ́ mọ̀ pé iléeṣẹ́ kan wà wọ́n ti gbé orí ọ̀fẹ́ kan wọ́n ti gbé àwọn àǹfààní kan wọ́n ti ronú pé básìkò ìṣe bá dé àwọn èèyàn ń kùn káàkiri ìgboro àwọn èèyàn ń pariwo pé bò látúnṣe ṣe epo ló gbẹnu lọ òkè yìí àti wọ mọ́tò ó dọ̀ràn àti dọ̀kadà ó dogun àti gunmọ́rúwá à ah, wàhálà mọ̀ pọ̀ láyé àfikọ́ ló ń ṣàánú wa ni òun náà ṣe wá wò ó sùn sùn sùn pé kí lọ́nà àbáyọ táwọn lè fi ràn jọba lọ́wọ́ pábánbarì wá rèé gbogbo àwa tá à ń lo petrol tá à ń lo dísù tá à ń lo kerosene kódà àwa tá à ń lo gas iléeṣẹ́ tí mò ń sọ nípa ẹ̀ yìí náà ń pè ní fuel factor x ṣé rí iléeṣẹ́ fuel factor x yìí product tán ṣe jáde yìí tẹ́ ẹ bá fi sínú petrol àti gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí ètò yẹ kó ṣiṣẹ́ fọ́jọ́ kan ẹ lè lò fọ́jọ́ méjì mẹ́ta iléeṣẹ́ ìtún ní àǹfààní tó pọ̀ tẹ́ ẹ tún lè máa ti rí owó lórí ẹ̀ a sì tún fẹ́ alágbàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà ẹ wá gbọ́ o petrol tó yẹ kẹ́ ẹ lò fọ́jọ́ kan ẹ lè lò fún méjì mẹ́ta díìsù tó yẹ kẹ́ ẹ lò fọ́jọ́ kan ẹ lè lò fún ọjọ́ méjì mẹ́ta kódà tó fi dórí gas àti kerosene ṣe é rí i pé ìrọ̀rùn bàǹtàbàǹtà lélẹ́yìí mú wá fún gbọmọ nàìjíríà ibi tí sẹ́mínà yìí ti máa wáyé rèé o Desperado Hotel lẹ́yìn General Hospital Ìlógbò Abẹ́òkúta ó máa wáyé lẹ́ẹ̀mejì ìkan máa bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán àti aago mẹ́ta ọ̀sán ìkan tún wà tá a pè ní artificial intelligence ṣe rí artificial intelligence yìí rọ́bọ̀tì ni ó máa bá yín ra owó á bá yín ta owó á tún bá yín dókòwò nígbà tẹ́yìn bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ìǹtẹ́ kàn nílò òun ni pé kẹ́ ẹ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo ọ̀nà tá a máa ń tọ̀ tí gbogbo ẹ̀ mọ́ fi ń jọra wọn ẹ lóore ọ̀fẹ́ àti mọ̀ nípa ìpele àkọ́kọ́ tí mo pè ní fuel factor x ìyẹn tó reduce epo tẹ́kítẹ́ bá fi sínú epo epo tẹ́ ẹ lò lò fọ́jọ́ kan ẹ máa lò fi ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin ìdánilẹ́kọ̀ọ́ yẹn wà ńlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì tá a máa fi hàn yín lónìí ọjọ́ sẹ́mínà òun ni artificial intelligence tó jẹ́ robot yóò bá yín ra owó yóò bá yín ta owó láì kówó yín fẹ́nikẹ́ni tí ó gbé owó yín lọ fúnra ara yín lẹ́ẹ̀ṣẹ́ ẹ̀ nílò àti sọ fẹ́nìkan tiwa ni pé kẹ́ ẹ wá síbi ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìmọ̀